ẹ káàbọ̀ sí àjábalẹ̀ mẹ́wàá olójoojúmọ́ wa àwọn ìròyìn látòrí ẹ̀rọ ayélujára. ní nọ́mbà ìkẹwàá ikọ̀ ọmọ ogun ilẹ̀ nàìjíríà ti kẹ́gbàjà wípé ààyè sọ pátápátá tó jìnnà sí òótọ́ ní ìròyìn tó ń lọ lórí ayélujára wípé ní ọjọ́ àbámẹ́ta tó kọjá ikọ̀ ọmọ ogun mẹ́fà ni ó gbẹ̀mí mì ní agbègbè ọ̀háfíà ní ìlú àbíà ẹgẹ́ bí ikọ̀ òṣì sọ ọ ní irọ́ tó jìnnà sí òótọ́ ni ó ní kò sí ohun tí ó ṣẹlẹ̀ rárá ẹ̀wẹ̀ ikọ̀ ọmọ ogun òṣègbà àwọn olùgbé agbègbè ọ̀hún ní ìmọ̀ràn wípé kí wọ́n wà ní ojú lálá kọ̀fin ṣọ́rí ní gbogbo ìgbà kí wọ́n sì rí dájú pé wọ́n fi ojú àwọn aṣèbìràn tí wọ́n bá ń ṣebi ní agbègbè ọ̀hún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn wa olùdarí àjọ tó ń mójútó ìfi ẹ̀jẹ̀ sílẹ̀ ní ilẹ̀ wa ìyẹn dókítà Joseph Amedu. ti sọ wípé ó ṣe pàtàkì bákan náà ni ọ̀ranyàn fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti kọ́ bó ṣe ń fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún ẹlòmíràn ẹgẹ́ bí ó ṣe sọ ó ní fífi ẹ̀jẹ̀ sílẹ̀ fún ẹlòmíràn lè dùn láàrẹ̀ kúrò lọ́wọ́ ikú ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ìjàmbá ẹ̀wẹ̀ ọkàn tàbí àwọn tó nílò ẹ̀jẹ̀ ní ìgbà tí wọ́n bá délé ìwòsàn ó lè dóòlà ẹ̀mí wọn. ọ̀rọ̀ àmọ̀ràn yìí ló jáde lákòókò èyí tí wọ́n sàmì sí ayẹyẹ àyájọ́ ọjọ́ ìfi ẹ̀jẹ̀ sílẹ̀ ìyẹn World Blood Donor Day èyí tó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí níbẹ̀ ni dókítà ò sọ pé fífi ẹ̀jẹ̀ sílẹ̀ lè dóòlà ẹlòmíràn kúrò lọ́wọ́ ikú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ó ṣeé ṣe kó jẹ́ pé ìsìnkú olùdarí ìjọ Synagogue Church of Nation tó ti di olóògbé yẹn pásítọ̀ Tèmítọ́pẹ́ Joshua tí àwọn èèyàn mọ̀ sí TB Joshua wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún tí a wà nínú rẹ̀ yìí ní ilé ìjọsìn rẹ̀ tó fìlú kalẹ̀ sílùú Èkó lẹ́yìn ìpàdé mọ̀lẹ́bí ni wọ́n sọ èyí di mímọ̀ ẹ̀wẹ̀ bí àkùbá gbàgbé ní kò pẹ́ yìí ní ọba ìlú Arígídì Àkókó ìyẹn ọba Yísà Ọlánìpẹ̀kun àti àwọn ọba tó wà ní agbègbè Àkókó olóògbé ọ̀hún gbé òkú olùṣọ́àgùntàn wá sílé láti wá sin sílùú àbínibí rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ẹ̀bọ̀n sọ wípé àwọn ti dóòlà àwọn ọmọdé tí wọ́n lé ní mẹ́rìndínlọ́gbọ̀n kúrò lọ́wọ́ àwọn ajínigbé nínú ọ̀rọ̀ kọmíṣánná fún ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún lákòókò èyí tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní àwọn ti dóòlà àwọn ọmọ ọ̀hún kúrò lọ́wọ́ àwọn ajínigbé tó sì jẹ́ pé ní kò pẹ́ kó jìnnà àwọn yóò rí dájú pé àwọn kàn sí àwọn òbí wọn láti wá gba àwọn ọmọ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà abẹ̀ṣẹ́kù bíòjò Usman Kamaru ló sọ pé ẹ̀rù máa ń ba òun lákòókò tóun bá ní ìtakọ̀ngbò pẹ̀lú àwọn akẹgbẹ́ òun ẹgẹ́ bí ó ṣe sọ ó ní ọ̀pọ̀lọpọ̀ gbà ní ẹ̀rù máa ń bọ̀ wọ́n ní ṣùgbọ́n òun máa rí dájú pé òun jáwé olúborí ẹni tó jẹ́ pé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ méjìdínlógún èyí tí ó ti kópa ni ó rí dájú wípé ó borí mẹ́rìnlá tó sì gbá ọ̀mì mẹ́rin abẹ̀ṣẹ́kù bíòjò òun ló jẹ́ ọmọ adúláwọ̀ àkọ́kọ́ láti fi ìtàn balẹ̀ nínú ìdíje UFC láti jẹ́ ẹni tí yóò gba àmì tí ó pọ̀ jùlọ sọ gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní dandan ni kí n borí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí mo bá ń pa nínú rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Yomi Casual ni a gbọ́ wípé ó ní ìjàmbá ọkọ̀ ní kò pẹ́ yìí ìròyìn ló jáde lórí IG rẹ̀ èyí tí àwọn ènìyàn bá kẹ́dùn ìjàmbá ọkọ̀ èyí tí ó ṣẹlẹ̀ sí nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ tímọ́tímọ́ yẹn Ike Ugbona ó sọ wípé Yomi Casual ní ìjàmbá ọkọ̀ ó ní ṣùgbọ́n ó ti ń gba ìtọ́jú ní ilé ìwòsàn jẹ́ pé ìjàmbá òun Casual ló jẹ́ ẹni ọlọ́ṣọ̀ọ́ tí àwọn ènìyàn sì fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin òun ni fàákájà tó ń lọ láàrin olórin ìlú mọ̀kánì tọ́pẹ́ àlàbí àti yínká aláṣeyọrí ẹgẹ́ bí àwọn ènìyàn ṣe ń fa ọ̀rọ̀ ọ̀hún bí ẹni gbàgbọ́ ọtí lọ sọ wípé ìlara ló mú kí tọ́pẹ́ àlàbí sọ ohun tí ó sọ èyí ló sì mú kí àwọn ènìyàn sọ ọ̀rọ̀ ọ̀hún di challenge lórí ìtakọ̀gbọ̀n tó jẹ́ pé ìtakọ̀gbọ̀n ìyẹn hashtag onídùúró challenge ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti sọ nípa rẹ̀. seu ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta aya gómìnà ìpínlẹ̀ Kwara yẹn dókítà Olúfọlákẹ́ Abdulrasaq ti gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn wípé àdúrà ló ń ṣohun gbowó gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní kí àwọn ọmọ orílẹ̀-èdè túbọ̀ tẹ̀síwájú láti máa gbàdúrà fún ìlọsíwájú àti ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà ó ní àdúrà ló ń lókè àti àdúrà ló lè mú kí ohun gbogbo pọ̀ sí ipò. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí mo rò pé àwọn olólùfẹ́ orin tàkásùfèènì ìyẹn Wizkid àti Davido ní ọ̀pọ̀ ìgbà láàrin àwọn méjèèjì síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ máa sọ pé Wizkid dára ju Davido lọ Davido dára ju Wizkid lọ tó jẹ́ pé ní ọ̀pọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń sọ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ fún àwọn méjèèjì ọ̀hún gẹ́gẹ́ bí aṣeré fọ́rọ̀ kan lórí ayélujára níbi tí Wizkid àti àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ ti ń jó sí orin Davido èyí tí ó pe àpò rẹ̀ ní k fi fọ́nrán ọ̀hún léde tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ wọlé. alákọ̀ọ́kọ́ táfikásẹ̀ gbàǹkọ̀gbè mẹ́wàá tọjọ́ tò nílẹ̀ ó ní òṣèré ní ẹ̀ka èdè Yorùbá Yomi Fabiyi ti sọ pé òun yóò gbé àkọlé eré tuntun jáde tí ó pe àkórí rẹ̀ ní ọkọ̀ ìyábọ̀ àgbọ̀wé ìtàn eré òun ló dá lórí ìlú mọ̀ọ́ká òṣèré ni Ọlárewájú James tí àwọn onímọ̀ tí bàbá Ìjẹ̀ṣà látàrí ẹ̀sùn ìfipábánilòpọ̀ èyí tí wọ́n fi kàn ní oṣù kẹrin ọdún yìí ó ní eré ọ̀hún yóò dá lórí ohun tí wọ́n ṣe tí òṣèré ọ̀hún láti jẹ́ kí àwọn ènìyàn kan gbọ́ àti òmíràn nínú rẹ̀ Yorùbá fún àjábalẹ̀ mẹ́wàá tọjọ́ tòní tí ìdìgbà mìíràn ire o.